الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله àfi mímú rẹ̀ àti bákan náà àtọ̀rọ̀ ìkẹ́ àtẹ̀jẹ̀ fún àrẹ́gbà Muhammad sọlọ́ba sọ́ọ́lá sọlọ́ba sọ́ọ́lá sọ́ọ́lá lọ́kàn. ní ìlú pẹ̀lú ìyọ̀nda ọlọ́ a máa tó tẹ̀síwájú lórí àlàyé tá à ń bá lọ fa àmì kọjú lọ́tọ̀ nípa láti. بن أبي الزيد الحلواني رحمه الله تعالى إذا على يبعث يقول ابن اليوم أبي الزيد الحلواني يوجد صور مع قدر أتي أو ما هو كان يقتني الإيمان بالقدر خيره وشره حلوه ومره ومره وكل ذلك قد قدره الله ربنا إطاقة التجري يعني موضوع المفيد الفيروان رحمه الله تعالى وبقي قد قدر nítorí lóun àti ètò kan bẹ́ẹ̀ nítorí àwọn tó jẹ́ àdúgbò bẹ́ẹ̀ torípé àkókò bá lẹ́ka kọ̀ọ̀kọ̀ dára òun lọ́rùn ọ̀gbìn náà torípé ojú ẹ̀rẹ́ ọlọ́run kọ́ àṣàlàyé fún ọlọ́kùnrin lórí ọ̀rọ̀ yìí. a ní ìtọ́jú oníṣẹ́lẹ̀ àgbẹ̀ kọ́lọ̀ ti mọ̀ sí wàhálà kọ̀ọ̀bí ẹ̀yìn mọ̀ ìmọ̀ ẹ̀rẹ́ ti gbà wájú. lórí rẹ̀ ẹni tó lè gbé lórí rẹ̀ àdúgbò kejì ẹni tó yẹ kọ́nà wà sọ́nà ọ̀tàlá ó ti fọ àkọọ́lẹ̀ rẹ̀ ojú ìdè ti kọ́ mọ́. àrùn tẹ̀síwájú lẹ́yìn بسبب كتب خطل الرسالة والنبارة والنبوة من محمد صلى الله عليه وسلم وجعله آخر المسلمين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرودا منيرا وأنزل عليه كتابه الحكيم وشرح به دين قويم وهدى به صراط مستقيما أبلغكم وشكر الإنسان ọlọ́run parí mẹ́sẹ̀jì iná àwọn òjíṣẹ́ wa. ọlọ́run parí ẹ̀mọ́. ìgbà báwọn tí wọ́n ti dé ọlọ́run bẹ̀rẹ̀ rẹ̀ látọ̀rí ìlú àti ìsàkáàbù àwọn òjíṣẹ́ oríṣiríṣi mẹ́wàá lẹ́wọ́n lọ́dọ̀ pé nítorí àrùsálẹ́ rúṣùlà ní abẹ́kẹ́rọ́ aláwọn òjíṣẹ́ wa wọ́n wá tẹ̀léra wọn ní títẹ̀ǹtẹ̀lé nǹkan ló ti sẹ fún ọlọ́run rẹ sí ọlọ́run àwọn àpárí ìrẹsẹ̀ bákan náà wà ní ilẹ̀ báwọ̀tì àparí ìmọ̀ ẹgbẹ́ àwọn òjìlẹ̀ ìdí láti wá àwọn ìpìlẹ̀ fáwọn èèyàn wà ní ọmọdé wọ́pù bákan náà parí ìdáná bí ọgbọ́n ẹgbẹ́ àdáfọ̀ rìsáálà lọ́sọ̀tún ọ̀lẹ́gbọ́wà lọ́sọ̀tún àparípamọ́ lẹ́yìn àwọn oṣù àwọn òjíṣẹ́ àbáwọn alàbíyà àwọn àlẹ́bí kálá tó parí bí mọ̀sánmọ́dín ànábì láti parí ìpínlẹ̀ àtàlẹ́bí ti dé kò sí òjíṣẹ́ bí ìmọ̀ tọ́lọ́ rẹ̀ bákan náà kò sálẹ́bí rẹ̀ ولم ما كان محمد أبا أحد من الرجال النبي صلى الله عليه وسلم ولكن رسول الله يؤذي الله وخاطب النبي الجيد فكان إبنه النبي أبو أبني النبي الجيد شو اسمه النبي nígbà tá ní kò fún àwọn nǹkan tó lọ́wọ́ fi ká lọ rẹ̀ tí òsì máa wà lẹ́bi yìí mẹ́fà ní alẹ́ ti ká. Ṣé tá lórí wákà lẹ́nu wà fún tí mà bí ìwò tó wà èmi lẹ́fẹ̀ kárí àwọn àlẹ́bi. Ìfàlẹ́bí mi lẹ́yìn ni wọ́n. Ó jẹ́ àdéhùn mi. Ó ní Ana Mùsùlùmọ́dù, Ana Ahmadu, ana mali ana aṣọ ana aákù alẹ́rìí àwọn orúkọ rẹ̀ ahmadu nimi muhammadu aákù wa ní pé ní ìgbẹ̀yìn tí ò sí ànábì mi lẹ́lẹ̀ ó ní bẹ̀rẹ̀ hàn ànábì àlejò tó ní táyé tó parí àwọn ti parí ẹ̀ ní ìjáde ní kálukú mọ̀ pẹ̀lú rẹ̀ ní ànábì nígbà tó ń bá lọ tán àwọn ènìyàn ní ìdàjà lónìí àwọn ọmọ ẹgbẹ́ ìbéèrè ìdàjà lónìí ọmọlẹ́yìn ìdàjà lónìí. Káàdé ní ìyẹn tó lọ́lẹ́ nìkan tí kìí gbéṣẹ́ tiẹ̀ tó lè ní mùsùlùmí kì máa tó ń kàbáàbù. Ẹ̀kọ́ ìsọ̀lá. Ìlà wá sí àpò ẹ̀fọ́ àbábí gbogbo sí ní ogun àyè àmọ́nà. Láyé wà lọ́lẹ́ bí ìlú lọ́gbọ́n láàrin káàkiri ní kéréjì lásìkò kẹ́nà àbábà gbogbo tí wọ́n kódà arúgbìnrin wọn àpàjá àti àlàáfíà wọn kí ló ń fún ní ọ̀dọ́gbọ̀ ládọ́gbìn àkájá pa àtìyàwó wọn nínú àwọn ará àwọn èèyàn méjì padà nígbà tó ẹni táwa tí ó gbé lẹ́wọ̀n nínú àwọn iṣẹ́ àlẹ́bìnrin níbo àlẹ́bìtẹ̀ tó tó kò sáré bíbí lẹ́yìn àlẹ́wà Muhammad يبان أبو داود في غلام أحمد القدياني تشمي بروكلي بكرة لا تجيلو وبيتو هذا كان فيني غلام أحمد أفاق أتوان بكلة تشميلو رأيت غلام أحمد عن فيني أما ثاني لا نعرف أفاق أتوان بابا كي لا نعرف يعني ثاني غلام أحمد ثاني tí ò bá mọ̀ ìlú tí ó jẹ́ kí aláìlẹ̀kẹ́ mọ́ ìbẹ̀rẹ̀ tó mọ̀ tó ń pè lálẹ́bí ọlọ́run ti jẹ́rí ẹni bẹ́ẹ̀ lóde tó gba agbọ́dọ̀ pàpà lẹ́bí lọ́run ti jẹ́ ní àwọn àmẹ́bí ọlọ́run. sábà lábẹ́bí àwọn àmẹ́bí ọlọ́run bá bí awúlá òun ẹ̀mí bẹ́yẹ láyé. àwọn tani abala lẹ́bí bẹ́yẹ àwọn àmẹ́bí ọlọ́run kápákó lẹ́bí yé ní bá bí awúlá ó jẹ́ bẹ́yẹ àwọn rúṣù tẹ́lẹ̀kọ́ yẹ kó rúṣù tó tó ju ẹ̀bí ìdákẹ́ ọgbọ́ gbogbo nàbí gbogbo rọ̀sùlù ni nàbí fún ìwé nàbí ni rọ̀sùlù. Àgbàdà bá ní ànábì mi báyìí ti jẹ́ yẹn ànábì. Ṣé àwọn àná rọ̀sùlù? Ṣé kò tẹ̀lé ní ipò rọ̀sùlù? Àbí kò tó jẹ́ ànábì ni? Ọlọ́run parí ìdánilẹ́gbẹ̀ẹ́ ọlọ́run lọ́lẹ́ àti ọlọ́run ما كان هو فقال تعالى ما هو الشيء في مشروعه الله تعالى عين الحمى العين بعد عاقب أنا العاقب عاقب من القوامين ثم عاقب بعد ذلك بإنسة مسلم عمدي من أي محمد بن مسلم ما هو سبحانه وتعالى الله يسلمه الله يسلمه ذلك أنه صلى الله عليه وآله وسلم فجعله آخر المرسلين ọlọ́run á lè ṣe ó ṣe ní òfin àwọn àlẹ́bí áṣọ ọ̀rọ̀ pẹ̀lú òfin àwọn àlẹ́bí ni ọlọ́run bàṣírọ́ lọ́nà tó yọ ọlọ́run tó rẹ̀ ní fúnra mọ́ fún ayé rẹ̀ lónìí gbogbo àwọn ànábì ọlọ́run náà lọ́nà tó ti jẹ irúfẹ́ láàmú bá ṣe rí náà àmọ́ ń bèrè wọ́n máa bá ìyàwó rẹ̀ lò ẹgbẹ́ bá ti rí adá báyìí ìtọ́lọ́ tó ti lẹ̀ fún ẹ níkẹ́ ẹgbẹ́ bá ń pè lọ́rùn ẹ̀ka tí ó lè rí wà mọ́ ń bèrè ní bá náà kábílẹ̀ bá jẹ́ olùkìlọ̀ olùkìlọ̀ ẹ̀mẹ́sẹ̀ bọ̀ ẹ̀mẹ́ yàtọ̀ ọlọ́run ẹni tó bá jẹ kẹfẹ́rí ìyá tó jẹ ẹ̀ka tó bá fẹ́ mú ìyá tó jẹ ìdìbò mọ̀ ṣe àbẹ̀ ọ̀tọ̀ ẹ bọ́ọ̀ ni máa dúró àti súùtì fọmọ ẹ tó bá ti ada òun fún yín lọ́dà dáadé bẹ́ẹ̀ lọ́nà ìjọ òun lè tó bá rán ọdún tó jẹ wá dégbé wá jẹ gbà. ìyẹn ni àbùmọ̀ta ẹni tí ó wà sí ìṣe lọ́dọ̀ tó bá àná ẹ̀dẹ́bí ọlọ́run wọ́n jẹ́ tó bá gbọ́ pé ẹ̀yìn ẹ̀yẹ bẹ̀rẹ̀ ọdún ìjọba yóò dání afá tí tún dé tó fẹ́ ní dáńdọ́ tí láti òfẹ́ kí tó ti kìlọ̀ ẹ́ kan sí ẹni tó rọ̀ ẹgbẹ́ gbòdòdò àbíkọ kẹ́mọ̀ sọ pé dáadáa báyìí lẹ́yìn àbíkẹ́ ẹ̀ tó máa fún ẹ ní kí ẹ máa kìlọ̀ nìkan ẹ̀ tó bá dúró ọlọ́gbẹ́ níyà ló wọn náà kọ́ tó máa tẹ̀ àtọ́ pé àti bá tó fi náà dábàá ìdí òde yẹ̀rọ bala náà wà nípò náà a ti wá síbi tẹ̀lé bíbí wàtẹ̀lé bíbí a ti yàn ní kókó kò sí tọ́tọ́ wàtẹ̀lé bíbí bákan náà látẹ̀lé àwọn báyìí bákan náà ní àtẹ̀sírí àpọ̀ nínú ìlú wàlẹ̀ ìbáàrí àti kìlọ̀ fún mi wọ́n àti tẹ́wọ́ wọn alukur'an wá ká ànábì ọ̀rọ̀ mùsùlùmí ni ẹ ké lọ káwọn èèyàn láti fún wọn lókun wọn mú tán àwọn tó gbé láti lọ káwọn èèyàn wọn ti bẹ́ẹ̀ gbọ́dọ̀ lọ káwọn lókun àbí ẹ ti fi ìfà àwọn tó dẹ́gbẹ́ ní tọ́lọ́ ńlá àwọn ànábì ọlọ́wọ́ ẹ gbọ́dọ̀ ṣe làwọn. wọn mú tán ẹni ẹni wá kálíbà ترغيب هو تبشير المال أجزيت الموتى لجواب في الأول كان بعد من الأنفس ثم جاء الإنفاق والترهيب ثم جاء الإجابة بشيرا ونذيرا ودخولني رد من الأولاد كل التلفون وداعية إلى الله ويتجرد في سيدي الله àwọn àlejò ọlọ́pàá wọn ti sọ́dọ̀ ara ní ìṣẹ́lẹ̀ lọ́sọ̀ tó sí. ìyẹn lọ́pàá ń gbà lọ́wọ́ dáwà wọn àti ìfẹ́ lọ́wọ́ rí ètò kan wọn nígbà gbé òṣìṣẹ́ náà. torí pé ìyẹn bá jẹ́ dáyà ìlànà sí ìlànà sí ìwà yìí lájà náà á ti yìí ẹ ti máa rí nínú dáwà rẹ̀ ilé ìkókò sọ́dọ̀ ara rẹ̀ ilé ìkókò sí jẹ̀mọ́ rẹ̀ jẹ̀mọ́ rẹ̀. àbí tí wàá tó bá ní gbogbo àbúrò tí ó kọ́ tó yin àwọn aláboyún ẹlẹ́gbẹ̀ẹ́ ní ẹlẹ́gbẹ̀ẹ́ ní ìpẹ̀kẹ́ tó fẹ́ kà ní ọwọ́ wọn ni ọ̀rọ̀ tó yẹ àwọn olórí máa ń pè tó máa ń ṣe ètò ẹ̀rí pé ìyàwó sọ fún ìdí tí ò dá ọmọ ìyàwó lẹ́nu àwọn yìí tí a bàbá kò wọ́n ọ̀rọ̀ yìí sàdá fẹ́ ṣe ọmọ ìyàwó lẹ́nu tó tó ẹ̀yìn òkú ẹ̀yìn ti dá ẹ̀lá sí ní ìpèsè lọ́dọ̀ àwọn èèyàn gẹ́bí àwọn ànábì ọlọ́dún máa sọ tọ́lọ́dún kúrò mọ́ àtàlùkù àléèwé ní ajẹ́rí ní ajẹ́ríyá ilà àlọ́lọ́ ẹwà máa pé ní ohun ètí ìtẹ́sí lọ́wọ́ ohun tó yẹ kẹta lọ́wọ́ ọlọ́run ló sọ̀rọ̀ rẹ̀ torí pé ọ̀dọ̀ ẹgbẹ́ tó pèsè torí pé wọ́n ń fi àpò àǹfààní fẹ́fẹ́ lẹ́nu. káyọ̀kọ́ ọ̀dọ̀ àwọn ọlọ́sọ̀gbẹ̀ wọn à ní lẹ́nu lórí fáwọn èèyàn ètò bá bá fẹ́ lọ nìkan ní mọ wọn mọ̀ sọ. ìbánidà àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ìtọ́nà tó gbé ọ̀nà ọlọ́run ìdílé pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run wá sí ọ̀rọ̀ ọjà pẹ̀lú ìrọ̀rùn bákan náà níbi tó wá jẹ́ siraj siraj òun náà ní àtùpà mùníyàn tó ń tẹ̀mẹ́lẹ́ pẹ́ẹ́pẹ́ láti lẹ́gbàá ti dọ́dọ̀ yìí gómọ̀gá ìmọ̀lẹ̀ dé gbogbo tó wà yéèyàn òye ẹ̀ tí ó yéèyàn ọgbọ́n tí ìmọ̀lẹ̀ bá yẹ bá dúró ọdún dọ́dọ̀ yẹn pẹ́ẹ́pẹ́ díẹ̀ ló ra rẹ̀ bí ẹ̀yẹ olóró yẹ ẹ̀sìn ìrẹ́ bí mùsùlùmí tí ń tẹ̀lé àná ẹlẹ́sìn ẹ pé kéré mu yóò dàbí ìṣẹ̀lẹ̀ lílọ. ẹgbẹ́ wa gba kí ní wọn náà ara rẹ̀ dáadáa tó ń tẹ̀ lánàá níbi ló lọ́wọ́ tẹ̀sẹ̀ olóòtú wa ní wọlé jù yóò rí bẹ́ẹ̀ ti tẹ̀lé yóò rẹ̀ ti tẹ̀ dáadáa olùgbé nínú ìmọ̀lẹ̀ ní owó ọlọ́run àfàrẹ́ bèèrè àtùkàtẹ́ ìmọ̀lẹ̀. àánú ọlọ́run àti tí jẹ́ fún wa kọ́lọ́ sọ́rọ̀ ọba yàtọ̀ wa lọ́dẹ̀ pé nàkọ̀dù mọ́nà lọ́wọ́ alámùsùlẹ̀ ìgbà àfihàn mọ̀rọ̀ fúnra ọlọ́run sànà òun ní gẹ̀wọ́ ní gbígbé dìde tó gbé òjíṣẹ́ dìde fún. ẹgbẹ́ ìbálẹ̀ dìde kí ló jẹ́ fún àjọ wọn ẹ mi nà àánú ọlọ́run ẹlòmí lè tẹ̀lé tẹ̀lé lánàá níbi ewu àfà ewu kúrò kúrò àtàlọ́wà lọ́wọ́ àgbẹ̀kọ́lọ́ kó gbà á. sọ́rọ̀ tó sọ yẹn lọ ọlọ́run ti sàánú ẹ̀fẹ́ ní kóre kí ni ó ránẹ́bí ibi tó ránú rẹ̀ tó ní ọ̀pá ẹnu tó sàánú àánú ọ̀rọ̀ lọ́wọ́ ní ìdíbí rẹ̀ tó ara rẹ̀ nígbà tó ti sí ánẹ́bí rẹ̀ sọ́rọ̀ òpó pàlọ́rọ́ ìrọ̀lọ́pẹ̀rẹ̀ àtẹ̀rẹ́ òjíṣẹ́ sí nínú mẹ́rin lọ́rọ̀ àlékún ara ń tọ́lọ̀ fi pé ní pé ìgbà àfẹ́ ọ̀rọ̀ tó lá ní àtúntò wà tó lára òjíṣẹ́ sí láàrin ilẹ̀ ètùlú àlẹ́ ìkàyà àti tí ka ọ̀rọ̀ ọlọ́run kọ̀wé ó lè gbà tí ìlú ní ọ̀rọ̀ tí òfin ẹ̀sìn tọ́lọ̀ ń fún ọjọ́ tó bá ti tẹ̀ lábà àtẹ̀lé yìí tí wọ́n ń mú yín dọ̀tí pákídà yín dọ̀tí sí ìbàdà yín dọ̀tí sí àbí ẹni ẹmọ jẹjẹ kú jẹ ẹmọ tó lè kú sí ẹmọ àkọgbẹdẹ ìyẹn òmìnira rẹ bí wàá lè fi sẹ́yìn ẹmọ ìlú ẹtí ń tẹmọ tẹ́lẹ̀ ń fẹbọlẹ ìmọ òkè tọlọ ẹẹ irú ẹni tí bá ń ìyàwó tó ń kú ìsìlámù àgbẹ̀bọ̀. bọ́tẹ́ ń dá àtẹ̀lé tí wọ́n ń wọlé tí ń da akẹ́rẹ́ fún wa yẹpẹ̀. ìyẹn tó fi àwọn ènìyàn kò ní sàkí ìhìn ọ̀pọ̀ wọn. gẹ́gẹ́ ìfọ̀rọ̀ ní kájọ́ àti ìfẹ́ lọ wo jẹ́jẹ́lẹ̀ ẹ̀kọ́ ìrọ̀ kó bẹ̀. tó bá ń gbé ìkọ́ gómìnà fúnta àgbàdo gómìnà ẹ̀kọ́ nígbà tí wọn ẹgbẹ́ ìbàdí wọn yóò taka àkídà wọn takara wọn pọ ìbádà wọn da ìwà wọn yóò da irú ẹni tí wọn ní ìdààmú ọ̀nẹ́bí ọlọ́run. àníbi àtọ́kọ́ wa ní kókó ànábi gbèrú ìgbàdí òsì mi mọ́ níbo ni ẹrù pínlẹ̀ yóò mọ́ níbo ni ẹrù pínlẹ̀ yóò di àbáyé wọn. iṣẹ́ tí wọ́n ń pè náà gbogbo àgbà èrè lórí pé kò fẹ́ lórí lápẹ̀rẹ́ sí eré àdéhùnké ìwọ náà tó wá lọ jíde bí. Àyẹ̀kọ́ ìgbẹ́ ni gbogbo àgbà èrè dá ìṣẹ́. Ọlọ́run tó ní ọ̀gbọ́n àlùmẹ́ka ìlà ká àtàlì náà káàpà. Ọba alẹ́gbọ̀n ọ̀dọ̀ káàpà kànáwí. Ọba sọ̀dọ̀ kan gbogbo mùsùlùmí káàpà káàpà ẹni gbogbo pátápátá. Ọlọ́run á ní ìrẹ̀ àlẹ́gbẹ̀ta àárín ẹ̀ka ìrẹ̀ káàpà pátápátá the men are in. kọ́ ọmọ ẹgbẹ́ bá ṣe é lọ́wọ́ wọn lè fi rẹ̀. ó mọ jẹ́ kí bá ṣe é lọ́wọ́ wọn lè fi rẹ̀ bá ṣe lẹ́kìn. olùfúnni ní olù àtẹ̀yìn ìṣẹ̀lẹ̀ fún mi. bákan náà ló ní yá ìkóríyá ìlànà àwọn èèyàn fúnfún ẹgbẹ́ méjì ní ọ̀sùn lọ́ọ̀lù lẹ́yìn fún èmi èmi jáde bí ọlọ́run gbogbo yé pátá. Níwọ̀n bá mi kọ́lá lọ gbogbo wọn, ayé ní òfin gbogbo wọn kọ́, òfin gbogbo wa ní. Oní amòfin ìpínlẹ̀ tó ní àti Sáúdì. Ìgbà yẹn náà yóò máa lọ pé yóò máa lọ pé tí àná ìbílẹ̀ Sáúdì nìkan ló dédé lómi. Ní alẹ́ ló yẹ kí òun tàn màtẹ́lẹ̀ òfin Sáúdì. Ó yẹ kẹ́yìn ní òfin yìí nì. Ẹ̀rù kan ní jàǹbá làwọn èèyàn tó bá ti sí kẹ̀kẹ́ tí ò tẹ́wọ́ lọ́rùn ẹni láti òsì sáájú ni ọ̀pá ti wá lù àbí. òjò bá rí kẹta tó bá ti tẹ̀ rí wọn ni kí ni ó là ń tún bẹ̀ sáwọ́ sáwọ́ tó dájú wa bẹ́ẹ̀ àti sáwọ́ àti Morocco àti Mali òní tó tàwa ìtànẹ́bí tó wá gbogbo alóògbé ní ìgbà ìwọlọ́lọ́lọ́ àwọn tó bá jẹ́ àṣà ìkálùkù látàkì tó bá tàbí àkàtà kíkálùkù ẹ̀ṣẹ́ tàbí onílé ìjọkẹ́lẹ́ ìjẹ́lẹ̀ ọdún hmm? ti yẹ pẹ̀lú pé àfihàn ọdún ní àwọn òbíjẹ́ ní. wọ́n pẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ̀ gbẹ́ná níbi ní ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ gbogbo ayé ni o gbogbo ayé ni lọ́pọ̀lọ́ látàkì gbogbo ayé ni. iṣẹ́ tó máa lọ àrùgbùgbà yìí kódà kò mọ́ lórí ẹ̀rẹ̀ nìkan ọlọ́run ẹgbẹ́ àpapọ̀ lẹ́yìn àlìyìn wàlìjì lẹ́yìn àbábọ̀dà lọ. káwọn ọmọ náà sọ̀rọ̀ alukur'an ẹlọ́dún tó lè alẹ́sọ̀ fún mi ó ṣe yá ilé wọn sọ fún mi ẹran kẹsì mi àbọ́lọ̀ fún mi. Ini annahu sama ana marun min al-jinn sí àwọn gúúpù kan nínú àwọn àlùjẹ̀lú wọ́n gbọ́ kùránì ìpàkàlà àkọọ́lù àwọn àgbẹ̀pẹ̀ ìpínlẹ̀ pẹ̀lú ìṣẹ́ kùránì àjàrà àmọ̀gbọ́ kùránì tó jẹ́ mọ́ àmọ̀gbọ́ ọ̀kẹ́ tó jẹ́ mọ́ sáà gbọ́lì pẹ̀lú yá ní ìlànà kùránì sáà gbọ́lì ní tí ń mọ́lẹ̀ lọ́nà tó tọ́nu فآمنا به أنا بقى هذا كقرآن أم أنا بي la àwọn yà tètè gbàgbọ́ wà lánàá ṣùgbọ́n kàbẹ̀rọ iná àhàdà àwọn àdìsẹ́kẹ̀ wí lọ́nà á àgbàbùrà nìkan jẹ̀mọ́ àwọn àgbẹ̀ lóde lánàá ṣe pọ̀ láti gbèsè ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní kẹjọ ọdún mẹ́wàá lẹ́yìn ọdún balẹ̀ àníbi wa kí ọmọ ọsùn bí àtúbà lẹ́nu kí jọ lè kí láàrin àwọn àjẹ́ ní ìbọn àníbi òdìrí lórí àwọn lọ sí wọn àlùyẹ́ńkẹ́ wọn nípa àyíká ó lè wá parí pọ̀ lọ́nà bá ti mọ̀ àlẹ́bí tó fi tó kú sí yá ìlẹ́yà wọ́n àrí ẹ̀rọ ẹ̀dá lórí sọ àti tó yà àbí ilẹ̀ ha bọ̀ ọ́dọ̀ ìlú wọn náà jẹ́ fún ọ̀fẹ́ra ní ìtẹ̀lé ìtàn pọ̀ láti gbà fún wa orí ilẹ̀ ìlàlẹ́bí wa bí kí ilẹ̀ tó ń lẹ̀ kan fún òjijọ́ ìyá àtọ́kẹ́rù kó tó pọ̀ sí nípa ìkẹyẹ lẹ́lẹ̀ àwọn àlùjẹ̀mí ní èèmọ̀ ẹni kùránì ìsámọ̀ òní pé wọ́n kàn lọ́kàn ránṣẹ́ ní àlájọ́ torí ṣẹ́ ni àti pé iye ẹ̀kẹ́ ẹ̀kẹ́ gbọ́n kan kò sí sámọ̀ àwọn lísì sí wọ́n mọ̀ mọ̀ ìdúgbò ní á ẹnu kọjá lọ sí àgbọ̀ yìí wọ́n farabalẹ̀ gbọ́ pẹ̀lú pẹ̀lú àwọn ìsámọ̀ àti farabalẹ̀ gbọ́ gbàtẹ́ gbọ́ iná na iná kùránì ní àjàbà ìta gbẹ́wì kùránì lè àjàbà ìmọ̀ni. Yáà di ìlànà ìbí tí wọ́n ń lò lọ́nà tó tọ́lú. Torí náà fa ámà náà bẹ̀ àwọn àbí àbí ìrọ̀mọ̀ ẹ̀fọ́ ní ìṣèkú lọ́dúnlẹ̀ ọdún wọn àti tẹ́sí bí bí ẹ̀rọ ẹ̀mí àti ọ̀fẹ́ ẹ̀sìn ní káwọn máa ṣe ní ọ̀rọ̀ ìgbàgbé ilé ìyàtọ̀ sí òun ẹni tó bá gbàgbé lójútọ́ àṣírí òní ìṣẹ̀bọ̀ sọ́lọ́ ọlọ́run náà wọ́n lọ sáàtì àkọ́kọ́ mọ́ta àjẹ́lẹ̀ ọlọ́run wà ní ọ̀rọ̀ fúnná ìlú ìkàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ìgbà bá bá rí àwọn àjẹ́lẹ̀ kọwa sọ́bẹ̀ ẹ̀lẹ́ lọ ọlọ́fẹ̀ dárí òkú kẹgbẹ́lẹ̀ bẹ̀yẹ yẹtẹ ní ló fẹ́ kó ẹni tí wọ́n kọ́ kúrò án lọ́sọ̀rọ̀ tẹ́tẹ́ ẹ̀wọ̀n bọ̀ ṣàlámà àbọ̀ òkú nígbà tó ti lórí kọ́lù àǹtòtò ẹ̀dá kẹrẹ ẹ̀kọ́ àrùjọ lọ́jọ́ fún ìwọ̀ ìdábà ń gbọ́kùnrin àmìṣẹ́ àǹtòtò ọlọ́run ẹ̀dá fún alùpùpù fa ẹnu ìlúláwù wà àǹtòtò ẹ máa ń ní ìkẹ́ ẹ̀kọ́. àlùyẹ́ni wa wọ́n lọ sí láàrín òmìnirí òmìnirí bẹ́rẹ̀ ní àwọn ìwà bí i wọ́n ti fi òmìnirí gẹ́gbà tó pé ẹni tí ó wájú rẹ̀ ní àìrìnbáàlù wàtẹ̀ṣe tí wọ́n ti lọ fẹ́ ìlú ọ̀sẹ̀lẹ̀ ní wọ́n ti lọ fáwọn èèyàn wọn ní wọ́n ti lọ sílọ̀ lọ fún tó tẹ̀lé lẹ́yìn ti Musa mùsọ́tì kọ́lù ìlú ẹgbẹ́ ilẹ̀ yàlẹ́yìn kódà ìtàkùn tó ti wájú ẹ̀ tó tún bá jẹ́ ní. Yá ti gbà láti wáyé láti rí kí mú pẹ̀lú ẹgbẹ́ ilẹ̀ yìí báyà kí yá dé ra rúṣù ilé ìgbà tí yá dé láti kíra ní gáàdì ẹ̀lọ́ ọ̀nà tó tọ́ ọ̀nà òdodo. ọ̀nà tó pàíra orílẹ̀ ìsìnkú ìrìnà dúdú nílé. Pàtó àgbàrá ńlá kọ́wọ́ mẹ́ta ẹ̀yẹ ìyẹ̀wà àjíbú dá ẹ̀yà lọ olùgbòsò nílé Àmẹ́bí lọ́rùn. Wà á mẹ́rin fún lápò kò. nínú ọ̀dá náà lẹ́bí gbogbo àti tẹ̀sí ẹ̀kọ́ oníròyìn ẹ̀rà mẹ́sìkì ọ̀yọ̀ oríṣi fún mi ní àbáwọ̀ àyè yóò mú ẹ̀kọ́ ní ìyàwó ìrìjẹ́ ìyá ọkọ̀ oníròyìn ọ̀tọ́ni ọdún láti jìbìdá ẹ̀yà ńlá abọ́ àti ìfà àti wá kékeré ẹni tí ó bá gbà sí وليس له من دونه أولياء وكان يقول له أولئك هم ضلال الدين ولا إمام الذي يوحى إذا كانوا من في إشياء التي تكاد بالله واسع إليه يدك وتدور ثاني الجنة Fúláàtì jíìnì yẹn àwọn àṣírí àjẹ́ ló kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àtọ́jú àgbọ̀ yẹn wọn kọ́ lóṣìṣẹ́ ti máa ṣe àbí. Wọ́n lè ṣe ní àyíká fúnná lẹ́kọ̀ọ́ obìnrin ní àgbàkọ́ ìdá ìsámẹ́ ó dá àwọn ọlọ́sọ́nà lọ́jọ́ ọ̀rọ̀ gbọ́ ẹni ìtọ́ ẹ̀rọ ìnà mínà sọ́ọ̀lì múnà àmínà múnà báyíká fúnná tọ̀rọ̀ ayébọ́ ìrìnà àbí èèyàn rí wà lókè wà àwọn èèyàn rí náà tó wà oríṣiríṣi àwọn náà jẹ àlùjẹ̀ẹ́nú onísúnà wa oníkíníṣẹ́ wa oníbíyà wa ìṣúná wa ìpínlẹ̀ wa. ìlànà àbábọ̀ tó ní àwọn àlùjẹ̀ẹ́nú rẹ̀ bá lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n iṣẹ́ àlẹ́bí lẹ́sùn lọ́lẹ́ ìdíkì. Ṣé àlẹ́bí lọ́wọ́ rẹ̀ fún àmì ìgbẹ̀yìn àlẹ́bí? Àwọn ìjẹ́ pé bí ìlú ìdíkì wọn ti ṣe ẹ̀rẹ́ gbọ́dọ̀ nígbè ọ̀gbìn ọ̀kadà. Ẹran àlẹ́bí ti gbogbo ayé pápá. Ayẹyẹ iṣẹ́ àlẹ́bí ó wà fún ah, Umar Dawa àti Umar Dawa sọ́wọ́ àtọ́mọ́ sọ. kí ni wọ́n tún dáwà ó ní gbogbo ẹ̀dá lọ́pọ̀lọpá lọ́nà ní kálẹ̀dì àti dáwà gbogbo ní ẹ̀yìn dáwà rẹ̀ kan. àwa tá a wá gbà fún àlebèrè ó máa ń lo ìjà àbà. wọ́n lè gbàgbé ẹgbẹ́ sílẹ̀ báyìí kó bá kọ́ lọ́nà ẹ̀rọ ìpinnu kí ni ó ó máa tún dáwà. lọ́gbọ̀n ọ̀fẹ́ kọ́ wọ́n dáwà. àwọn èkìtì lọ́ mọ́ tún dáwà lọ. àlẹ́gbẹ̀ẹ́ ti lára mùsùlùmí ìfẹ́mi bá rárá àwọn ní àjọ tó dábà lọ́nà àwọn ìkẹ́lẹ́ bá rí alẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbé òfin àwọn ilé ni bẹ́ẹ̀ ti sáà lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú wa ìgbẹ́ ti gbà fún olóbọ́tọ̀lẹ̀ ọ̀tí dáwà ẹ̀dí ẹni tó gbájú ní kò fún mọ́tò ìjábá mi kọ́lọ̀ kí ó jáde pẹ̀lú lánàá rẹ̀ fún un. náà gbogbo wa pátá lọ máa ń rán tètè òdò lè yàn sí àbújá náà àlejò ni wà lẹ́nu lẹ́sùn mọ̀tọ́mọ́dé bìyẹn ni ẹni tí ẹ̀mí fún àlọ́wọ́ ní ìṣòro àti ìṣòro láyé wọn náà wò ní àbẹ̀wò àbẹ̀wò ẹgbẹ́ àbẹ̀wò ẹ̀mí mọ̀ kò sẹ́ni kẹ̀kẹ́ tí ó gbọ́rọ̀ mi nínú àlè ọmọ yìí ọmọ wọn làwọn ènìyàn gbogbo ẹ̀dá pátápátá ni ọmọ ẹ̀dẹ́ yẹn àti ẹ̀dá kiri àlìjẹ̀nu. kẹ́rọ̀ ọ̀dọ́ gbogbo ara rẹ̀ mi alẹ́ mi kò lẹ́sẹ̀ gbọ́rọ̀ mi yẹ̀wúdí ló jẹ́ mi nínú ọmọ yìí yẹ̀wúdí ló jẹ́ mi o àbí nàṣọ̀rọ̀ ni yẹ̀wúdí yóò àwọn nàṣọ̀rọ̀ yìí ẹ̀rẹ́ إلى ثلاثة وثلاثين إلى ثلاثة وسبعين فرقة أمور عليه باينة إيه أمور في الجابان ẹgbẹ́ kan ní ẹ̀rọ tó ń bá ní ìfẹ́rọ́tọ́ wá ní ọmọ mi ilé lókò tí ẹ̀rùn sí ajé àdìgbọ́ pé tàbí ẹ̀rọ àti ìfẹ́rọ́tọ́ rẹ̀ ọmọ oníbàárù ọmọ tó ń jáde. fàyẹ̀tún ìgbọ́n mi àdìgbẹ́lẹ̀ àníbìrì ní sáré sẹ́yìn òní fún wa ní ìjẹ́ kí wọ́n ní gbọ́ mi nínú ọmọ yìí ìgbà tó wà sára yìí kan nípa lẹ́nu ó ní yẹ̀wù dí áwọ̀ nọ̀sọ̀rọ̀ ní yẹ̀wù dí ló jẹ́ àbílẹ̀ sọ́ra ó kè é tó bá níbi tó kú tó kú kú ṣẹ̀dá sí mi. Súnmọ́ yẹn fún ìdí àdéjọba rẹ̀ ó sì gbọ̀ fún wa ọ̀làmì yóò fẹ́ràn bí ó àlébìlẹ̀ rẹ̀ rẹ̀ pínlẹ̀ ilá káàlẹ̀ ní àṣàbì náà àyíkú wọlé wà láwọn èrò ní ọjọ́ ìjà ọlọ́wọ́ láwọn lé. kí ló tó wọlé káàkiri sí àlejò òṣèlú kò dé kéré kiri ọlọ́wọ́ lára ti tì mí kó wọlé ó lè kọ́ ọlọ́wọ́ lára ti tì omi òṣèlú ibi láti ọ̀fẹ́ alẹ́ tó tó ọlọ́wọ́ rẹ̀ ti bí ọlọ́wọ́ rẹ̀ ti bí ẹlẹ́wọ̀n ti àyíwá tábà ní alẹ́ bàbá sọ́lá ọlọ́run ẹ̀sìn ló bá yé ìyẹn pé àti ìyẹn àti àlùjẹ̀mọ́ lọ́wọ́ ìyẹn ló jẹ́ pé ní iṣẹ́ rẹ̀ lẹ́nu sẹ́gbẹ̀ẹ́ àrẹ́bí mi ló wá lẹ́yìn àrẹ́bí yìí sáré wà padà sọ̀kalẹ̀ kọ́ báyìí àbá abrahamu àrẹ́bí yìí sá padà bọ̀ àbí ìlú tó bá dé sánẹ́bí mi wà lẹ́yìn ẹ̀lẹ́bí àdúgbò wa ẹ́ tó bá lálẹ́bí mi wà lẹ́yìn ẹ̀lẹ́bí ìgbà tó padà bọ̀ sánẹ́bí mi wà lẹ́yìn agélété àrẹ́bí mi wà nítorí gbẹ́ni. Àrẹ́bí ànábì ló pe ànábì èyí tó ń bọ̀ lẹ́yìn rẹ̀. no ẹ̀rí sọ dáadáa ẹ̀kọ́ sáré mi lẹ́yìn àlẹ́ mi àlẹ́ mi sá padà bù. olùkọ́ wa ni wà lẹ́yìn ìwà fún wa ni wà wọ́n ànẹ́bí lè ní kọ́. ọlọ́sìn tó bá ń bẹ̀ náà ni yóò máa tẹ̀lé nígbà pé ẹ àkóòtú ìdìbò dáadáa tó yẹ ká lọ pé ànẹ́bí ní òwò àlẹ́ ànẹ́bí ànẹ́bí tó wà ní ìpínlẹ̀ náà ní sẹ́mi yẹn kó kó mẹ́tò kókó wa padà kọ̀ntínú ìṣẹ̀mí ẹ̀ nígbà gbà pálẹ̀ bí wọn ni pé kẹ́sẹ̀ bí ànẹ́bí kẹ́sẹ̀ wàá gbé di di àdébìyẹ ti wà tẹ́lẹ̀ tó bá wá dé bẹ́ẹ̀ ló ní mẹ́sẹ̀jì sáré mi sọ̀rọ̀ mẹ́sẹ̀jì bẹ́ẹ̀ kò wá ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sí mo ti di kan nílò tẹ́lẹ̀ kọ́rọ̀ tó gbogbo lòkì ìyí tá lẹ́sẹ̀ ẹ̀ ní gbogbo ìwọ̀n àlẹ́sì ẹ̀lẹ́sì àwẹ̀ àlẹ́sì ẹ̀lẹ́gbà ìyẹn lẹ́tọ́ bá ń fẹ́ra wọn yẹn lọ sọ́ra pẹ̀lú ọ̀gbà ah, ẹni tó ń tẹ̀lé àmẹ́bí ní ìbẹ̀rẹ̀ àmẹ́bí àwọn amadíyà ẹjọ́ ìfẹ̀rẹ̀ jákújà ni. mi. àkídà wọn ẹni wọn ṣe bí ìṣèjì ṣe àgbà ní tọ́ba tó ń ṣe láwùjọ àwọn tí wọ́n máa fẹ́sẹ̀ àbí lóde ní ìpínlẹ̀ ìjọsọ gẹ́gẹ́ ní gbìlánà amẹ́bìyẹ tí lẹ́sìn àmẹ́bí ní. ṣùgbọ́n èyí gẹ́gẹ́ bí báyìí wọn tọ́ba tó láwùjọ wọn ẹ̀ ní ìlàjà bẹ́ẹ̀ tọ́ba tó kébi tí àwọn èèyàn náà wà á ń sọ́lá àdé kìtàbà olè hakim ọlọ́run wá sọ kalẹ̀ fánàbì tíra rẹ̀ tó jẹ́ tíra ọgbọ́n àti yìí ọ̀kàkùrá ní ọ̀gbẹ̀ tí mo lọ bá lọ́wọ́ ní wọn ka kura lọ wọn hadi ta lẹbi ọgbẹ wọn ẹni kó tó pẹ lọgbẹ ní ìbò ibi tó gbọ́ bá nù ẹ ọlọ́run ìkùránà ló yá mọ́ ìkùránà àti ilẹ̀ wọ́n ìkùránà ló yẹ ìkùránà àti ìṣẹ́rọ̀ òdòdó kí á sọ̀rọ̀ kọ́lọ́ kẹ́ ní ìṣẹ́rọ̀ òdòdó ìfákún kí mo sọ̀rọ̀ kọ́lọ́ ti pè. ọlọ́run ọkọ̀ àlùfáàlù wàṣára kọ́kọ́ ìdí ilẹ̀ olùkọ̀wé ọlọ́run wá fi àmẹ́bí ṣàlàyé ẹ̀sìn ẹ̀sìn tó tó lélẹ̀ sára àdé ọlọ́fà lẹ́nu ṣàlàyé àyíkì àlejò náà ló ló ṣàlàyé. Wà sọ́rọ̀ àlẹ́bí náà ń bá lọ, àjọ ọlọ́fà lẹ́nu ṣàlàyé ojú ìyẹn ló fẹ́ múlẹ̀. Ọlọ́run tó máa ń lò ń sọ́dọ̀ ilé kẹ̀kẹ́ sábà tó ṣàkó. Aṣọ tí ra kalẹ̀ ó lè bá a mọ báàkì àwọn tó ti lọ fún ẹgbẹ́ra wa mọ̀háìmì lẹ́yìn àdé mọ̀háìmì lẹ́yìn ẹni tó kọ́lé wàá domi ní àwọn tó ti ṣe wájú ẹ̀ ó jẹ gàba lọ́wọ́. iye ní òfin ní mùsùlùmí lára kó mọ̀mọ̀ ìfẹ̀kẹ́ nínú bẹ́ẹ̀ni tó gbé ìjọba tẹ́lẹ̀ tó wà nù àlùfáà lẹ́yìn náà ni pé nínú tààrẹ rẹ̀ máa ń gbé àwọn yẹn ti tọwọ́ bọ̀ tó bá tó ọ̀pẹ̀tẹ̀ ló lè balẹ̀ pé pé ìṣẹ́ ti fi kó ní ọ̀ọ́kà ní àbí ibi ẹ̀fẹ́ tó alábẹ́pẹ̀lẹ̀. Kùránì jẹ́ wọn fún orí kẹ̀kẹ́ fún ọ̀ka alìkùránì. Ẹgbẹ́ ogun òfin náà bá ní alẹ́ tó wà ní alìkùránì. Ọlọ́run kò láì nílẹ̀ sí òfin ẹ̀rẹ́ ló wà ní ilé tó. Alábọ́ pé àwẹ̀kẹ́ wà lọ sàrọ́ tó wà ní ìjì nídìí ọmọ ìsìnkú àbí ọmọ ọgbà. Kùránì mùsùlùmí ni ṣáà tí mo bá kírun bá kírun dàrú kírun ìlú yẹn náà béèrè lọ́wọ́ èyí tó béèrè ní ìdílé ìfẹ́ kan ni mo wá lánàá mi ṣàlàyé ìtumọ̀ wa mọ̀ ẹ́ bẹ̀rẹ̀ àlẹ́ yìí wà ní mi láti kàbálẹ̀ olóyún. ó kàn máa ń gbà olóyún ìgbà àti àtàkùnwá síwájú. ẹgbẹ́ nínú ní àwọn ẹ̀rẹ́ ìrẹ́ ìrẹ́ náà wà ní alẹ́ tó ti ti wá ti lọ́ọ̀dà alẹ́ ti ti ti báyìí ló wà gbà wọn. ètò kẹ́kọ̀ọ́ ẹjọ́ lọ ọgbà ìrìnà tẹ́ púrùsì tó mú sí ó ṣe wọn lọ àyẹ̀gbẹ́ àkọ́dà ní òfin nàìjíríà 1340 àbí lọ́tọ̀ mọ́ tọ́lá tó òfin òṣèlú ni wọ́n ẹ̀sìn sí lọ́tọ̀ àwọn èèyàn rẹ̀ agbá àbọ̀ fún ọ̀sán ọlọ́ òṣèlú pàápàá kẹ́mi oṣù gáì ọlọ́run nígbà náà ni wọ́n sọ̀rọ̀ yìí ẹ̀ wọ́n á ń sábà èyí ìgbà ìtìbájú lẹ́sìn náà wọ́n ní bá wọn ṣàlàyé fáwọn èèyàn máa ń tún bá jẹ́ ìkàtà àtàkàlẹ̀ fún wọn wọ́n là á dá wọn yàtọ̀ pàtàkì lórí kọ́lé bá wọn lórí kọ́lé bá wọn ṣàlàyé nípa àtàkàlẹ̀ fún wọn kọ́lé bá bẹ́ẹ̀ tó mọ̀ lórí. agbẹ́kọ́nà sọ̀kalẹ̀ ẹni tó ṣàlàyé fún wọn lẹ́yìn tàbí àlẹ́bí àlàyé tọ́lọ́ sọ̀kalẹ̀ ọ̀rẹ́ ni gbọ́ àbíkọ́jẹ́ tó àlẹ́bí. ìyẹn náà ló máa lé pé ànẹ́bí ló ṣàlàyé àlùkùránì fún ọ̀sọ̀hárà àwẹ̀ tọ́lọ̀ ní àgbà àlùkùránì ànẹ́bí ló ṣàlàyé ìtumọ̀ wàṣára àbí dínà wàṣára àbí dínà orúkọ yóò ní ọlọ́fà ló ṣàlàyé ẹ̀sìn ìrùn láti ànẹ́bí ló ṣàlàyé ànẹ́bí tọ́lù kàmárọ̀ àìsùn mú ní extended attention. As you call, and then when you put Anni, when I pick up, Emma will be a lot of hard. Along the Kodikana, that will fear us all in life, and so on. The first of all, the Navy Latin, you want. The Quran Bank of the West, the Navy Latin implementation, with the implementation. Bàbá fẹ́rẹ́ mi ṣe fẹ́ẹ̀dì àgbẹ̀bí làgbà ọlọ́run àgbẹ̀bí ṣe àlàyé ẹ̀sìn bákan náà wàá dà bí ìrọ́ pẹ̀lú ọ̀sẹ̀pẹ̀yìn àgbẹ̀bí lọ́nà fi júwe ọ̀rọ̀ tó fún wa òní sọ àbúrò tuntun ọlọ́run ọ̀hún ní kàlàtà bí ìlà ìrọ́ pẹ̀lú ọ̀sẹ̀pẹ̀yìn dájúdájú ẹ̀rẹ́ àgbẹ̀bí ìrọ̀lọ́ ń tọ́lọ̀ fọ́lọ́ tó bákan náà sọ́nà ẹ̀yìn lẹ́kànlá pẹ̀lú ìlú ìlà àfẹ́rọ́ pé mùsùlùmí wọn lọ pẹ̀lú ọlọ́gbẹ̀rẹ̀ tó lọ. bákan náà sọ́nà ẹ̀yìn lẹ́kànlá wọn náà wà fẹ́rọ́ pé mùsùlùmí pàtẹ́lú ìlú ọ̀nà ìlérí o ìmáàdà lórí hajj torí ìkì ọ̀nà mẹ́rin o olùsọ̀ yìí pàtẹ́lú ìlú oníkẹ́kẹ́ yìí pàlá tẹ̀lé ìlú fàtàfàrà ọ̀gbígbọ́n àǹtẹ̀bí ẹmọ́ ti láwọn tó ń jámọ́ nìyẹn ọ̀nà oríṣiríṣi báyìí ó lálẹ́ ẹmọ́ tẹ̀lé yẹn tẹ́ bá ti tẹ̀lé fàtàfàrà ọ̀gbígbọ́n àǹtẹ̀bí ni ìyẹn ó sọ nínú kò jẹ́ kẹ́ ẹ̀mọ́ ẹ̀sọ́ lọ́wọ́ ọ̀nà ẹ̀sẹ̀mí ló sẹ́yìn oníkẹ́tẹ̀lé oníkẹ́fọ́lò wà látẹ̀tẹ̀ òṣùwò láti láwọn ọ̀nà yẹ́kí fàtàfàrà ọ̀gbígbọ́n àǹtẹ̀bí ni ó jẹ́ kẹ́ ẹ̀sẹ̀ yẹlẹyẹlẹ ẹni tó lọ mọ sọ̀rọ̀ ọ̀nà mọ̀ tó rántí ọ̀nà ìrẹ́ ìfẹ̀tọ̀. Adébísí ìyá ìkẹyìn fún àwọn ẹ̀sọ́ àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ àbí fún òfin. Lọ́nà bí ìlà ọ̀nà tó tọ́ wá láwọn ọmọ ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ìyá títà fún sí mi wọ́ sọ́tò sísì. Adébá ní ìlú فالمبالغ هو ليس لكم الجاه الذي inúwà lọ́wọ́ wa lọ sínú gbóhùn sínú fẹ́ ọlọ́fin ìwọ̀n ìfẹ́ tẹ̀lé pẹ̀lú pọ̀jà tẹ̀lé lórílẹ̀ ọlọ́wọ́ ní ìrà lẹ́yìn ní afẹ́nimọ̀lẹ̀ ojú ọ̀rẹ́ tó tọ́ ìyẹn ni ìdáyàtú àlìkèrìṣáàtì kí ẹ tọ́lọ̀ sọ́nà títọ́. Tálùbọ́ wá tọ́lọ̀ sọ́nà tó fẹ́ pọ̀nà tó dáa nínú ìlú wa rè ó tún kò ìdáyà kan ó ní ìdáyà tó tàwùsí tọ́lọ̀ wá fún ẹ̀jẹ̀ kò jẹ́ ọmọ ọlọ́run yóò wá. Ṣùgbọ́n kí ẹ sàlàyé ọ̀nà tó sọ fún yẹn ní obìnrin tí ọlọ́run àlẹ́bìnrin ọlọ́run sábà ní àtàwọn ẹni tí wọ́n kọ́ lọ́la náà. Tọ́lá àwọn àfáàfin ni mọ̀nà ìtumọ̀ lẹ́nu pé wọ́n tọ́ mọ́tẹ́ wá máa ní ọ̀nà yẹ ọmọ tàbí yẹn wà lọ́rùn ọmọ ọlọ́run ọmọ ọlọ́run ìlọ́run ìjẹ́kàlá káàdì pẹ̀lú àbámọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gbẹ́ni tó bá wọ iye ọ̀nà tó máa rí ọ̀nà ẹni ọkàn lè tọ́ka rẹ̀ wàlákẹ́ ọmọ àyàfi ilẹ̀ ìṣẹ́ àti ولو لم يكن الانتباه الشيخ عبد المحسن العباس مشروع الله حفظه الله تعالى انصرنا على يوم ان وحاجة المسلم الى البداية الى قرآن المستقيم اعطر في الحاجات الى القرآن والشعراء ان يخطط عن اتكام من كل قرآن هو اتكام ojú bùkátà bá ní oúnjẹ àti mímú lọ ọ̀pọ̀ ni wọ́n jẹ gbogbo àrí ọ̀rọ̀ pé káàmù ọ̀nà tó tó náà ó ti bẹ́ẹ̀ lọ ẹ̀mí ìlọ jẹun pọ̀ tó lè jẹun ẹ̀mí ìlọ jẹ abájúdá hmm? ẹ̀mí ní ìlọ jẹ ṣòro ẹ̀ta ẹlòmí lè jẹ mẹ́rin jẹ máa ń ẹ̀dá àbọ̀ ẹ̀fẹ̀ ní fáǹsì àtàǹkó kò lè jẹun ju ẹ̀mẹ́wàá lọ ẹ̀rẹ́ rẹ̀ ní apá tí a lè dé síbi ń bẹ̀rẹ̀ ìdí náà ìrọ́pọ̀ ní mùsùlùmí. ẹgbẹ́ ní ọlọ́jọ́ mùsùlùmí gidi àdúrà tí ń ṣe jù lè dé àdúrà kí ni ìbẹ̀rẹ̀ ni ẹ̀rọ àgbẹ̀ká àdúgbò káàtà ní ti kámọ́ọ̀nẹ̀ ó di bùkátà jíjẹ gbogbo lọ. torí kò sáà jẹ́ ìjọ tó tó jẹ jẹ iye ní kápá tí a lè dé dákẹ́ tí wọ́n kírun ìrọ̀ ọ̀nà yẹn lára sọ̀rọ̀ òtútù mọ́ ti ẹ̀fẹ̀ láti ó tún máa kárùn ún lórí ti pátí àrùn wa mẹ́ lábẹ́ òkú kò káàtà ta ló fi ká mọ́nà ibi jíjẹ àti gbogbo lọ. ó ní bàbá ní ní alẹ́ kan àmọ́ wa ṣàrọ́ báàlù fi àyà ti dùnìyà torí pé ẹtùmọ̀ wo bí ká mọ́nà tó fi ju jíjẹ ń lọ torí pé jíjẹ ń wò yìí báàlù ìsìnkátà ìrọ̀pátáyé ni ẹgbẹ́ kan.

làdúrà rẹ̀ àbọ̀rọ̀ sí àdúrà wọ́n sọ̀rọ̀ máa lọ ní tọ́tọ́ tó fi wá ní ìtura kò fà á bíá alẹ́ ti gbé nínú kẹrẹ àtọ́ àkókò lọ́la tí a ti bẹ̀rẹ̀ àti sọ̀rọ̀ tó fi wá ní ìtura kò fà á bíá tó yẹ kí dẹ̀dẹ̀ ní káàkiri ní ìtura ká yẹlẹ. Tàwa ká lè ti parí nígbà tí àwọn ènìyàn fi là. yẹn ní غير المغضوب عليهم ولا الضالين كيف المسلم المسلم يجب بهذا الدعاء في المراد المسلمين تعليم تابع في المراد مسلم ليهدي ربه مرادا كل عام هذه من النبيين والصديقين والشهداء والصالحين قال لبعض الخوجة ونعم ونعم على النبي الله على النبي ونعم على النبي وأن يجانبه طريق المنزول عليه الضالين lórí máa dára kọ́lọ́ tó gbé òjò ìgbọ́nà àwọn kọ́lọ́ tó gbé àtàtà ti sọ̀rọ̀ ẹni lè rí àti ọ̀rọ̀ ẹni rí àdáàtì àtàwọn mẹ́ta ń fa ọ̀nà tó tọ́ là ń bẹ̀rẹ̀ èyí tó yẹ ọ̀nà tó wọ́ ọ̀nà tó náà ti bẹ̀rẹ̀ fún àlẹ́bí ọlọ́run àgbẹ̀rẹ̀ ọ̀gbẹ̀rẹ̀ àwọn tó náà ti wọ́n tó tẹ̀lé láàrin ilé ìjọba tó bàbá tó ọlọ́run sọ̀rọ̀ ìlú ọ̀nà tó tọ́ èyí tó kọ́ bẹ̀rẹ̀ rí àti ìsọ̀rọ̀ táwọn ẹgbẹ́ àwọn ọ̀nà tó tọ́lọ́ náà tó kí lójú wọn. nígbà tó wá láńbé ìrọ̀lẹ́ tó tọ́ yìí táwọn bẹ̀ náà orí pa kànìyẹ sábàbí kànìyẹ sábàbí wà ní ìdóbi sábàbí rọ́nà ìtọ́ sí láti ẹ́ àápẹ̀lá nẹ́bí torípọ̀ ọlọ́run àríkẹ́kàlà sáájú ìlà ìrọ́sí mùsẹ̀kì àtọ̀ríkì mùsẹ̀kì ọ̀nà tó tọ́bà ń fàfẹ́fẹ́ ìrọ́sí mùsẹ̀kì wọ́n ọlọ́run nẹ́bí kìí bíyẹn mẹ́lẹ̀ ọwá ti bí díà ọdún mẹ́rin ẹ̀ tó tọ́ ìwà ìlànà ọkọ̀ ni pé wà jáde náà wà jáde náà ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé àbí ìhẹ́ ẹni mọ̀nà látẹ̀lé ọgbà ní ìjọba kan tó bí díà máa ní ọ̀rẹ́ rẹ̀ tó tọ́ tó bá dé ń sàdúrà pé yìí nínú ẹ̀sùn ọ̀tọ̀ ìsìnkì ó wà wọ ẹni tó lọ sọ fún wa yìí nínú kàlà tá a bí ìṣòro ìṣẹ̀kùn ló wà pọ̀lọ̀ ṣùgbọ́n à ń sàdúrà iṣẹ́ wọn tàkù kọ́lẹ́dà tí ọ̀tọ̀ débi ti ń lọ tó wà níbi lọ́nà ti ṣàlàyé ọ̀nà ìfọ̀wà ẹ̀rú ṣe ìbẹ̀rẹ̀ ṣàlàyé ìbàdàn ẹ̀rẹ̀ ẹni olókọ́ bá wọn ní ìbára àti ọlọ́wọ́ sọ kíra rẹ̀ kíra tó lè kalẹ̀ fáwọn mi ọ̀ṣára bí ilé ẹ̀rú kò wí ọlọ́wọ́ kalẹ̀ ní ṣàlàyé ẹ̀sì rẹ̀ ojú orílẹ̀ àìkọ̀wé ojú orílẹ̀ pẹ̀lú bá وهذا هذه الصراط المستقيم فقل لهم رفع لهم التوحيد والجوع على يمينه أبوه أمين حتى الليل كما يقول ìgbọ́dọ̀ sọ pé wàdà ayé àti ìlànà àti ìgbìmọ̀ ìṣòro ní kòtò tó gbọ́dọ̀ lọ òun lè mọ́lẹ̀ ọ̀fẹ́ ọjà gbé ẹ̀rọ káyọ̀ àgbàgbọ́ kátẹ̀lé fún ìṣẹ̀lẹ̀ káyọ̀ àgbàgbọ́ ìjà. Bàbá rẹ̀ tẹ̀sẹ̀ wá lórí wà ní ọ̀pá àtàkà tí ẹ tún ra rẹ̀ ìgbà sí ìhà. Níbi ẹ̀ka tó dìgbà lọ sí sá ẹjọ́ gbọdọ̀ sí ìyá náà. A ti yà ètò ń bọ̀ lórí. Láàárọ̀ yóò bá ìhà òfin èmi ti gbẹ̀ nínú ìgbàgbọ́ àtúnṣe òfin èdè tó kẹrẹ five thousand afa àtúndì tó tàbí nínú ìtumọ̀ fa ọ̀nàjọ́ tó bá ti wáyé fa àbọ̀wọ́ fa wákàtí fa ṣèhádé fa nísìnyẹ́sì ìtumọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ tọ́lọ̀ sọ mí ní ọjọ́ ìgbìlá kìíyà ìdí pọ̀ ní òfin èdè tó kẹrẹ wà á nà lọ́wọ́ àyẹ̀wò àtúndì àtúgbò àti ẹgbẹ́ tó lọ́gbọ̀ ìdílé àmọ́ bàbá ti ẹ̀kọ́ àmọ́ bàbá àwọn ìgbẹ̀rẹ̀ ìdílé bákan náà ló ti bẹ̀rẹ̀ wọn lákọ̀ọ́kọ́ ìyàtọ̀ ní òṣù tó náà padà báyìí ọ̀rọ̀ ọ̀rẹ́ ìgbà ọdún wọn tẹ̀lé ọ̀sẹ̀ tó wọn ó wà ní àdéhùn lẹ́yìn tó alẹ́gbẹ̀rẹ̀ pẹ̀lú àtúntò ìjọba ìlú àbúrú àwọn ọ̀rọ̀ márùn-ún kan wà kọ́kọ́rọ́ kan tí ó sọ ẹjọ́ àkọ́bẹ̀rẹ̀ wọn táyà ìyáwó àtúntò wà tí ó sì bẹ̀rẹ̀ sígbà ìṣẹ́ náà alẹ́gbẹ̀rẹ̀ máa ń wọ́n ní ọjọ́ tábìlì kàlùkù wà láyé àbúkọ́ta àkókò sáà àkókò ìlànà Alẹ́gbẹ̀rẹ̀ olóògùn níbi ìbẹ̀rẹ̀ ní ilé ọ̀rọ̀ tó pọ̀ nípa ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ní ọmọ ẹ̀rọ kánábì dáhùn làtó débi wọn àpẹẹrẹ bẹ̀rẹ̀ nípa kúmí ìrìn bá jẹ́ láti káwọn ìrẹ̀lẹ̀ àníbi ní ọdún ìlú bá ní ha bẹ̀ aláwọ̀ fa ẹni àti ẹgbẹ́ bí yẹn gbà olùkọ́ nínú ojú ọ̀nà àtọ́wọ̀ ìwé àbọ̀dún ní ìbẹ̀rẹ̀ ok ọjọ́ wo ló ẹ àlẹ́bí ní káyọ̀ yọrí kọ́lá àtàlẹ́ ìṣàn ọjọ́ tó dáa ju ọjọ́ tá a lọ sí ẹjọ́ òun máa yọ oníyàn lọ sí jùmọ̀ ẹjọ́ jùmọ̀ fi èkó ní kọ́ àdá ẹjọ́ ìlà dáadáa wàfí orí ní àlìjáde ọjọ́ ìlẹ̀ lọ sí náà tẹ́lẹ̀ wàfí ikú ìjàmbá nìka ẹjọ́ náà ló jáde bẹ́ẹ̀ wàlá àtàkùn mùsà àtún ẹ̀yìn náà ọjọ́ jùmọ̀ tó àwọn ọ̀rẹ́ mi ti jẹ. tó àwọn ọ̀rẹ́ mi ti jẹ. àìpé ọlọ́run ọlọ́run alábìsọ̀ fún àkọ́jọ jùmọ̀ ọjọ́ jùmọ̀ tó wà láàrin. àwọn kan nínú àwọn ọjọ́ tó lọ pé ẹ̀kọ́ jùmọ̀ àti wọ́n á lọ jùmọ̀ lọ́jọ́ èyí lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ jùmọ̀ ẹgbẹ́ tó lọ pé ẹ̀kọ́ jùmọ̀ pé ìlànà ọjọ́ jẹ́ káwọn tí a fẹ́ kó ewu jùmọ̀ ewu àti ìtẹ́dára ló tẹ̀lé jùmọ̀. bọ̀dá ní káwọn lè rí pé ọjọ́ ìrìn ayé parí ìgbàdáta àti jùmọ̀ tí ó parí ayé àti láti èrè lọ́dọ̀. ẹgbẹ́ ní ilé àti àwọn àpárí àwọn àmì kápọ̀ ìlú ìlú tó tẹ̀lé. kí jùmọ̀ ló lè rẹ̀ ẹgbẹ́ òkùtọ̀ bá àìsílẹ̀ ìdílé palẹ̀. káwọn lè rí ọ̀rọ̀ ọjọ́ ìgbéga ìdáná ọ̀rọ̀ ní ojú tó pọ̀ ní iná sáábà làá sí àtúnkàrọ̀ ẹ̀kọ́ ní ìhà kò sí èmi níbẹ̀ ọ̀rọ̀ alákẹ́ àkàrọ̀ láti là yóò mi lónìí ìgbọ́ pọ̀lọpọ̀ ní àdídé mọ̀ gbà. àwọn ẹ̀rí pọ̀ jáde rẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n bá àti ọmọ ọlọ́run ti àwọn àmì rẹ̀ lẹ̀ fáàmùkà ṣọ́ọ̀tù pa àwọn àmì ìdájọ́ ìpínlẹ̀ àwọn àmì tó kù tí wà àwọn àmì ńláńlá ọwà ẹgbẹ́ ìgbésẹ̀ ìṣẹ̀lẹ̀ aláǹtá ẹbí ká èdè ká mọ́ lọ́wọ́ ẹ̀sìn mọ́ ẹni bá mọ́lẹ̀ kẹ́lẹ́ ẹ̀sìn ẹni adúlé gbódé pọ̀ ìtàdọ́ àpò òbí ti rí mọ́mú kẹsí ìpín kẹsí rè mọ́ ní gbogbo ilé tó bàbá àfọmọdé alóṣè kẹlẹ́ ní kẹsí àfọmọdé mọ́mú Buhari ìmọ̀ ní bíìsì pẹ̀lú gẹ́gẹ́ rẹ̀ sábàbí àwọn ìfọ̀tà fi lè kàmọ́ pọ̀ ìmọ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ ní èrìdí àìmọ̀tán wá ń balẹ̀ ìtọ́kùsọ wá ń pọ̀ ìbí ìdígbò tẹ̀lé bí mọ̀ tẹ́tẹ́ ọmọ ẹ̀rí ti dáyé mọ̀ ẹgbẹ́ tó tẹ́lá àpá nípa ẹwọ́n nípa ìṣẹ́ lórí ìgbéga àwọn ìgbóni tó tẹ̀lé ìgbà àpá lórí tó tẹ̀lé àwọn tẹ̀lé ìkápá àwọn tẹ̀lé ìgbé wa mọ́wé ẹ̀wà àpáta ọ̀rọ̀ wọn gbọ́dọ̀ wọn ní alálàákìní aláàtìbárì ìhàwà ìṣòro orí tẹ̀lé ìmọ̀mọ̀ pé alẹ́ mi ní kẹ́kọ̀ọ́ nínú ẹ̀rí láti tó kẹ́kẹ́ tó tó ọjà ọkọ̀ ọjà ọkọ̀ ní àbẹ́lẹ́ ọkọ̀ ara rẹ̀ láti bá lọ sọ́nà àbí níbo láti wọ́n tẹ̀lé àwùjọ rẹ̀. ọ̀rọ̀ wọn kò gba ẹ̀rọ dá àtàkùnrin náà lọ́jọ́ ẹgbẹ́ ẹgbẹ́ tí mo ní òkè jọjà tó bá wọlé ìgbà yẹn lọ́nà àti ẹ̀sẹ̀ ìyọ̀sọ́ mọ̀ ìwádìí rẹ̀ náà ti tó lẹ́sẹ̀ lọ kí ni gbogbo yẹn ọjà náà àbí káyọ̀ máa kò sí ilé ọdún wa ń pọ̀ káàkiri lẹ́sẹ̀nsẹ̀ nínú ẹ̀ kí ti jẹ́ lórí pọ̀ ara mọ̀tálítà rẹ̀. Bàbá ti ẹ̀rọ ọjọ́ tó tẹ̀lé àwọn àmì ẹ̀sìn sọ. Àwọn àmì kan wá tó jẹ́ bá ń kọ́ bì. Lórí ẹ̀dá lẹ́sẹ̀ wa ayé kápá mi padà bọ̀. Dàjà ó jáde ní ẹ̀yà ọlọ́wọ́ sọ́nà ọ̀tàná yóò wá dá ìlú padà yóò fi ìgbà púpọ̀ wà ń lọ́wọ́ ayé wà fún ẹ̀yà mọ́ ìgbẹ́ tó kọ́ lóògbà padà kà mọ́ bàdá àwọn ìyẹn tuntun ẹgbẹ́ tó wà púpọ̀ ìjọ padà. pẹ̀lú òfin àgbẹ̀ mi ṣe ó ṣe fi rọrùn ẹ dákun pé ní akọ́kọ́ tó ló ń nira ní àbí tábí dá padà wá lórí nira ìtàkọ́ sí i dídá akẹ́kọ̀ọ́ dára ọgbà tó wà àti wá dára padà wá lónìí wá dé. Wọ́n lọ ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀ kò sá ẹ̀wọ̀n lọ nìyẹn. Ṣé wọ́n ní kàlàkì náà wò ní ìtumà? Àwọn ará dára àtọ̀. Fáyọ̀ ọ̀rọ̀ kọ̀ di ẹni pé ìdàmútọ́ lọ́wọ́ ń bá dán wò yá dà ẹ̀ òsì ìgbédìde ìgbòsí ó wá bá tòjú ìwà mọ́nà ọ̀dà ó lè bínú láti dá padà wà lẹ́sí àpárá kan ó tàbí mọ́nà ìdílé ọ̀nà àkọ́kọ́. kí láti tó ìwé wọn rọ àbá yóò ṣe ìbáwọ̀ ọ̀rẹ́ àwọn mi ìkànnì àkàgbèrè bá kàdúrà lọ́mọ ìlú rẹ̀ pété tí bá ti gbé tẹ́ bá ń kúta yóò máa kú bíkíní ní ṣọ́ọ̀kì ẹni wá kú wájú àgbẹ̀gbẹ̀ tí wọ́n yọ ní ìdùnnú ilé ìlú tó ti kú báyìí. ayé àrọ̀ mi tó ti tẹ́ tó ti ń darú dàbí pàwọ́dà yìí. tàbí ìdàgbàdà wa ìfẹ́ ní ti takò ìdàkò tí ó ní ọlọ́run jẹ́ lórí àjọ́pà láàrín mẹ́sàlàtì ìdàkò tí ó bá ọlọ́run ẹ́ kí láàrín tí ó ti ń dé kọ́ọ̀lá ní ẹ̀rọ ìlànà ìrọ̀rùn ayé àwọn mẹ́rin ìgbìyànjú ìrìnà ìjọba bá lè ṣe mo tẹ́lẹ̀ kan lọ́dẹ̀ lórí ìpò ọlọ́run kó àdàgbẹ̀gbẹ̀ ìwọ̀n yìí àṣẹ́ di ọ̀làkọ̀ọ́ ẹni tó kọ́kọ́ tó lápapọ̀ ìgbìgbì òun náà ló ń sọ. Oríṣi ló ọrụ pápá. Tóbi pé ọwọ́ àkókò yẹ ká ké àmì ọba tó yóò lọ gbogbo nǹkan. ọwọ́ yẹ kẹ́ ẹ̀rọ tó yẹ kẹ́ ẹ̀rọ tó

وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جزاكم الله خيرا الله سبحانه وتعالى